ṣe wèrè o tẹ bá ṣe wèrè mẹ́ni mẹ́ni wèrè wà lẹ̀ dákọ̀ ìṣe wèrè ṣá ah, ẹ̀ ń já wèrè ṣá ẹ fẹ́ tẹ́ ó wà bí o. ọmọ ìlàkótó mi ló pa mí. ẹ wọ́n gbọ́ òwò àṣàbí ogún ọdún tí gígì fẹ̀ ti sáré ẹ kú wájú ló máa ma kátà ń pàkó. kò ní dáa fún ẹ pẹ̀lú bó ṣe pọ̀fọ̀ yẹn èmi náà máa pọ̀fọ̀ fún ẹ̀sì ẹ̀yà mi ọ̀ṣọ̀rọ̀ǹgà apanimọ́ lọ́kìkì ogun èèyàn wájú èèyàn ẹ̀yìn èèyàn arín. ó ń pọ́ padà ẹ má fi ọwọ́ mẹ́rẹ̀ wá jẹ. ọmọ kan ṣoṣo ló wà ní ilé yìí kò sí ọmọ méjì ní ilé yìí ọmọ kejì tó wà ní ọmọ lágídí ni kò kí ń ṣí ọmọ. I am devastated. but mọ́mí ṣé ti gbàgbé ni pélé bàbá tèmi náà lélẹ̀ ó dẹ̀ nílé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù. Ah, wá wá wá èmi ló. báwo mo kúkú jáde àbúrò ẹ̀ nílé ìdájọ́ sọ́fìn. nǹkan gbọ́dọ̀ sọ́mọ kò sílé o tí ìgbà bá ṣe ọmọ ẹ máa kọ́ ìfà wèrè. irú yín ẹ̀ kí ni mọ́mí máa mi ló máa ní tó bá ní màmí wà ní mọ́ èmi. aṣáájú máa ń lù ní kókó ẹgbẹ́ mi bẹ́ẹ̀ rọjọ́ o máa ń lù máa bísí sí ẹ máa ṣá ẹwẹ́ lẹ́wọ̀lẹ́ lónìí. ń lọ sí ọdún egbò jìgbò. ó wà sẹ́ksì fún ẹni. sẹ́ksì lélẹ̀. ẹni robi sí mi kìbì yóò bá o ẹni robi sí mi kìbì yóò bá o àbúrò ìyá yín ló máa jígbe. orí fún wọn gbogbo ohun tí ọba rò kó jẹ́ tiwọn ṣùgbọ́n ẹgbọ́ pọ́jọ́lùmọ̀ ẹ̀gbárí láyé ẹrù ẹlẹ́rù lọ gbé kárí tọ́fà tiwọn lọ́wọ́ gẹ̀ǹgẹ̀ kó rí fún wọn. ẹrù yẹn ló máa pa ẹ ọmọ òṣì ní o mọ àwọn tó ń design school anthem fún ẹ ní school tó ń lọ bí kan máa sọ Ṣàngó secondary agéyíge ọpẹyẹ wá product ẹ ní ẹ o lọ sí Providence height my alma mater ẹran. we talk am again. mi ò fẹ́ tán. ènìyàn gbá mi ah, o lájọ gbé pọ̀ níṣọ̀kan ọkọ mi. ìfẹ́ mo fẹ́ mi ò fẹ́ tán. olólùfẹ́ kò fẹ́ mi dọ̀kan o. ìfẹ́ ni mo fẹ́ mi ò fẹ́ tán. kájọ gbé pọ̀ níṣọ̀kan. ìtọ́jú èdùà kágbé pẹ̀láyọ̀ ọkọ mi. ìfẹ́ mo fẹ́ mi yóò fẹ́ tán o ìfẹ́ mo fẹ́ mi yóò fẹ́nu méjì o. Oh my God. sórí e nǹkan tó ń ṣẹlẹ̀ sórí nǹkan tí mo máa ń sọ fún ẹ nípa ọ̀rọ̀ ọlọ́kùnrin de sórí láìfẹ́. Richard who are they now? ó fẹ́ sọ̀rọ̀ olórí burúkú ẹ fẹ́ máa fọyín bó bá mi lò gbà Ọlọ́run máa bà tiẹ̀ jẹ́ ń bí ni tó bá bí eré ìwọ́dún pínpín níbi tó wáyé ṣó ti rí ṣó lè preview nǹkan tó ń ṣẹlẹ̀ fún ara rẹ̀ ó fẹ́ fún ní ring Richard Richard ó fẹ́ fún ní ring ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run ó bẹ̀rù gbogbo ìgbà tí ọmọbìnrin tó fi mú inú ẹ̀ dùn ṣó mọ ọkọ tó ṣe nínú ayé ẹ̀ tán ó fowó bẹ́ẹ̀ ṣe ó fi gbogbo gbèsè ayé ó fi bẹ́ẹ̀ lùgbà ó wá ṣe àdúró ilé ìfún. wà wà wà wà ní sùúrù ní sùúrù ó gbé ọ̀rẹ́ wá sí ìbàkọ́ bá mi jà ni. o ní ṣoríire fún nǹkan tó sọ yẹn ìsìnkú ọ̀run yóò ní jèrè lọ́nà ọ̀run ìwọ ń sọ̀rọ̀ Richard. ó fi ẹṣẹ pé fún mi. láwùrú gbogbo kan tó ṣe kó sí kan tó bá ṣe fún mi ó máa kú ni yes ó máa kú ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ó dún fèmí àti ẹlẹ́ ó máa kú ni. ó máa kú ni. Hmm, fèmí àti ẹlẹ́ ó wá òkè ó gbọ́dọ̀ wá bá mi sọ̀kọ́ bá mi jà mí bàá jù. máa wọ ní dọ̀tí ìṣá ah. máa wọ lóòrùn yìí dúró ṣe èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ah, bọ̀dá yẹn orúkọ mi kò ti ọ̀yẹ́ náà kúrò. mo ti sọ kọ́ńtínítì ní tipẹ́tipẹ́ bọ̀dá olórí burúkú kò ní dáa fún ẹ. Richard ṣé kò tó yẹ kó fi sọ fún mi lé. ó gbọ́dọ̀ wá sí àìkú abúlé rẹ̀ ń pè mí ó ń pè mí Richard Richard Richard wo nìyẹn. ìwọ Richard tí mo mọ bó ṣe rí kọ́lẹ̀ mi tó fẹ́ ẹ kó tó bá bẹ̀rẹ̀ sí ní dé òkè nísìn o ti lọ double Italian gold àbí ṣé kò tí wọ́n rí nìyẹn wo owó ẹni tó ń ná lélẹ́yìí o ogún ẹni tó ná lélẹ́ yìí o. tí bá náwó ẹsẹ̀ mi ṣiṣẹ́ fún ni mo ṣiṣẹ́ fún náà ah, mo ṣiṣẹ́ fún mo ṣiṣẹ́ fún. iṣẹ́ tó ń ṣe fún yẹn ló máa rún ẹ lọ́sọ̀rùn òun ló máa pa ẹ́ lójijì. babe let's go má wọrí jà lọ. lọ́wọ́ dúró dúró sọgbà dúró. jà lọ ò ní jèrè fẹ́ ìwọ kọ́ ló máa jèrè ayé yìí. ẹ bá gbogbo yẹn rí. ara òní rokun ara òní ro adi. báwo la bá kọ́ sí ìdàrú dàrú ẹ̀ ẹ̀ ọ̀pá kiri náà. ara òní ro adi yẹ ọgbọ́n mi tó tẹ̀lé ọ̀sẹ̀ wá ti ń pàdé. àjọ ah, ah. máa fẹ́ yanjú rìn jù. mi kò fọ́rọ́lá ọmọ onílé ọlọ́nà mo wá di ẹni tó ń rárẹ̀ ó ga ọ ṣé ìfẹ́ tí mo ní sí ọmọkùnrin yìí ni màá dá lẹ́bi ni àbí àìgbọ́ràn mi. ṣé o realize pé nǹkan tó ń ṣe ò báwo ló ṣe máa ṣe nǹkan ìní ẹ pẹ̀lú ọkùnrin rò dáadáa o ọkùnrin ò máa ń ṣẹni tó máa ń gbójúlé bẹ́ẹ̀ ni wọn ò ṣe fẹ̀yìntì ẹni tó ń sá fún ni wọ́n ìwọ wá dára dọ́kùnrin bẹ́ẹ̀ yẹn. mo ti gbọ́ owó bá ṣe wọn kò ṣe ṣayé ẹ̀. kẹ́mi ìgbà tó dẹjọ́ ya gbọ́kànlé rí torí kò yé mi báyìí ah. ó rọ́kùnrin rí mi kó tiẹ̀ wáyé gbogbo nǹkan tó yẹ kí wọ́n fi ṣe àjẹmọ́nú kó máa gbádùn ah. òun ló gbé fọkùnrin ṣé ò rọ́kùnrin rí mi. ṣẹ̀rẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ mi ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé báyìí ó yé mi. ṣẹ́rí èèyàn ní láti máa tẹríba fọkùnrin torí àìtẹríba fún wọn ẹ̀ṣẹ̀ ni ó tọ́ ni ṣebí bíbélì náà ló sọ fún wa wípé ọkọ òun ni olórí aya so ìyẹn ní láti máa bọ̀wọ̀ fọ́kọ ẹ̀ ìyẹn ní láti máa ṣe gbogbo nǹkan tó máa tẹ́ ọkọ lọ́rùn nǹkan tí mo ṣe ń ṣe gbogbo eléyìí náà nìyẹn. ọ̀rọ̀ ogun tẹ wá ń sọ nípa ẹ̀ ń sìn gé tébù kalẹ̀ yìí ṣe bí nǹkan tèmi ni nǹkan mi dẹ̀rẹ̀ nǹkan kọ́ mi ni tọ́kọ́ mi tèmi náà ni so gbogbo ẹ ní láti wọnú ara wọn ká dé yọkan. sórí ibi tó sọ̀rọ̀ dé ó ti yé mi dáadáa ah. Ah, ẹ wọnú ara yín kẹrù pọ̀ dáadáa. ṣọfẹ́ gbọ́ tèmi you are just a big fool ọ̀dẹ̀ ọ̀dẹ̀ pọ́nbélé òun yẹn gbalẹ̀ mú date táwọn ọ̀rẹ́ ẹ̀ tá a mú. actually àìfẹ́ but about to la wa. of course tí n bá ma ṣe wedding ẹ máa wà nbẹ. Eh, but a ti ń court a ti pẹ́ a ti jọ wà <laughs> gbogbo inú a ti ń ṣètò ẹ̀ náà anyway gbọ́ tèmi kò gbọ́ yé àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ àtàlódé. goodness ti propose to girl yìí. girl this girl. wow this is nice o. Oh. look at her ring. beautiful. Oh, she's so lucky. This ring is fine. Hi. Wow. What go for one man? Ó ti tó ọjọ́ mẹ́ta tí wà tí boyfriend ẹ̀ that ń fẹ́ra ìgbà ló fẹ́ propose ẹ̀ nítorí lè tá congratulate àwọn tó wà lórí fóònù ìgbà ló fẹ́ kàn ẹ́. ó ọlọ́run akújẹ kó kàn mí ọ̀rọ̀ proposal èmi believe pé ọkùnrin ló máa ń propose obìnrin kò right fún mi láti lọ bá ọkùnrin pé ó yá o ìgbà téèyàn ò dẹ̀ mú ríǹgù àti ò propose sí mi ṣé mi ni kí n lọ bá ní. ìyẹn lẹ tí ẹ bá propose ẹ wọn náà lè propose ṣé mo máa ń wo insta blog ohun gbogbo túndé ẹ̀dùn tó ń rí wọn tó ń propose ra wọn ní restaurant nínú canteen everywhere lójú títì wọn náà lè propose náà kò sí big deal níbẹ̀ náà ayé ń ṣerú ẹ̀ náà. that's not possible. kò sí nǹkan tó bad níbẹ̀ kò sí nǹkan tó bad níbẹ̀ ambulance tèmi ní mo ṣùgbọ́n mo ní àwọn plugs oríṣiríṣi tí màá introduce ẹ sí mo ní oríṣiríṣi vendors àwọn ring vendors àwọn tó máa ṣe bridal shower àwọn tó máa make sure pé gbogbo wedding dress everything i can make it happen considering the fact pé gbogbo ọmọ etí jọ wà tipẹ́ náà wà dúró owó tó ti ná lórí bọ̀bọ̀ yẹn ẹ́ akọ̀jẹ́ ká máa wo àwọn tó wà lórí fóònù ló yẹ kí ìwọ náà kó wá kàn ṣe o at least tí tí tí tí Muhammed ò bá lọ sí mountain kò sí nǹkan tó bá dùn tí mountain bá kọrí lọ bá Muhammed o wá kàn ṣe kàn. mi ò fẹ́ tán. MSP pan the place. ó fẹ́ mi dọ̀kan. make we mi ò fẹ́ tán. jọ gbé pọ̀ níṣọ̀kan. Àjíkẹ́, we can't walk. Eh? I'm no more comfortable with you. O gbọ́dọ̀ lọ ni. Eh? So gbọ́, o gbọ́dọ̀ lọ ni o. Omi ò sùn, kò bójú ẹ̀yìn. Sorry, sọ́dọ̀ mi. Sí, èyí asunkun rojọ́ ilé ló ń tú. Ah, ọmọ mi ta ti bẹ̀rẹ̀ ẹjọ́ ṣáájú. Àjíkẹ́ ibo la ti bẹ̀rẹ̀. Ẹ́ eh? eh? ibo la ti bẹ̀rẹ̀. O fẹ́ máa sì règún mi lórí àwì pé o ta lé o tọ̀nà o fi business ọ̀ fún mi àbí o dẹ̀ ra mọ́tò fún mi ẹ́ wo kò sí nǹkan tó lè ṣe kí láǹfààní ìjọ ẹ tó fẹ́ kọjá lórí àpáta nígbà tí ó lè lápárí àjíkẹ́ you have to go. má gbàgbé mi ta sí bẹ̀rẹ̀ ọkọ̀ ìbúrú mo lọ olúwa o. pé àwọn tí ọlọ́run máa ń dá wúrúwúrú ni wọ́n kàn sáré dá wọn àmọ́ wọn àmọ́ wọn máa sáré gbé wọn oh jùlẹ̀ bọ irú wọ ọlọ́run farabalẹ̀ ṣẹ̀dá ẹni oh. friday saturday sunday àtijọ́ ah. tó lọ ń dẹ ẹni. gbogbo bàbá ìlú máa mú inú mi dùn ìyẹn ní pé ò lè fi mí sílẹ̀ láéláé. ìyẹn sílẹ̀ báwo ọlọ́run máa jẹ́ kí n rú sí i oh ìwọ láyé mi ìwọ látẹ́gùn mi tí mo fi ń mí ìwọ nífẹ̀ẹ́ ayé mi mi ò lè fi sílẹ̀ bó ṣe wà tó bá ní lọ bẹ sọ́sà máa ah, bẹ sí láàrẹ̀. èwo ah, ni tọ̀sà ọlọ́wọ́ ní jẹ́ kí n rí ẹ́ eh, ìfẹ́ ayé mi àbọ̀ sọ́sà god forbid. ọlọ́run lọ́ọ̀rì o kò sí torí mi ò rí nǹkan tí mi ò lè ṣe fún ẹ. Oh ọlọ́ oh máa tún bèèrè lọ ara mi pé ìwọ lọ àlọ́ àmì lucky boy kí lórí ah, tọ́lọ́ kan ṣe dá obìnrin mi ti tẹ́ báyìí fún mi. pàápàá máa wò pé mi gan lucky láti oh mọ irú ẹ ní ìpínlẹ̀ ọlẹ́gbẹ̀ẹ́ mi. oh my god in fact i'm so so lucky. oh my god ah, baby.

ẹ pẹ̀lẹ́ ẹ jọ ibo lẹ ń lọ gangan where are you going to ibo ni tẹ́lẹ̀ wà nínú òrùn báyìí. kí ni problem tiẹ pẹ̀lú ibi tí mò ń lọ. ẹ má bínú ẹ má bínú ẹ wò ẹ má bínú ẹ ibo lẹ ń lọ gangan. <laughs> lọ́wọ́ bàbá ìmàlẹ́ lè kẹ́ ẹ no mi ò kì í ṣe lọ́wọ́ bọ́ ibọ̀ mi ò ní ríru yín nírú oòrùn kí lè fi yín kí n máa lọ bẹ́ẹ̀ orí mi ti dàrú nìyẹn yes ibo lẹ ń lọ gangan ẹ jọ. ṣòǹgó ṣùgbọ́n tẹ́ ló nítòsí bíbá ah, kí ni mo ti ẹ̀ ń béèrè fún gan kò síbi tẹ́ fẹ́ lọ tí mi lè gbé yín lọ ẹ̀yẹn kan sọ fún mi pé ó yá o bọ́sì bíbá yìí wá máa gbé mi lọ kí ni máa gbé yín lọ síbẹ̀ ni bẹ́ẹ̀ yẹ́s gbogbo mi nígbà tí béèrè kò síbi tẹ́ fẹ́ lọ tó jìnnà lójú mi kẹfẹ́ lọ sí London gan kẹkọ̀ọ́ sọ fún mi pé ó yá wá gbé mi lọ máa gbé yín lọ. tí má fẹ́ lọ sí London. má gbé yín débẹ̀ ìjọ ìjọ please don't say no. no wait wait ṣé mọ́tò ní èsì tó tutù gan. òun náà ó tutù díẹ̀ ó tutù díẹ̀. ta ló wà wájú mọ́tò ẹ̀yìn ṣé kí n jókòó sí ẹrú àbí màá jókòó sí driver side. yóò ẹ wo ọmọ àwọn ọmọ ọ̀dọ̀ housemaid tí wọ́n kọ̀ ní pé kí n gbé lọ ra nǹkan òun ni mo fi síwájú ó máa bọ́ọ̀lẹ̀ ntì ẹ ó ti débi tó ti fẹ́ ra nǹkan ẹ jọ ẹ gbé báàgì wọn ẹ ṣe. rọra gbé báàgì mi torí ẹ̀dẹ̀ máa ń lọ àwọn mọ́tò bíi eight hundred one point two ń máa fi pé ẹ ti arrive. Ah, àwa náà ń gbìyànjú ni. báwo ni o fẹ́ ṣe ètò àwọn wájú. ẹ̀yin má wọrí ẹ fọkànbalẹ̀ máa eh, ladies first. ladies like yes. <laughs> oh my god ẹ jọ ẹ má bínú. oh i'm sorry mo ń bẹ́ẹ̀ ni ìfẹ́ ti fẹ́ dà mí lórí aeroplane come over àbí kí n pọ̀ yìí. okay. egungun. kí ló ṣe tó gbé báàgì dání. bọ́ sílẹ̀ mi sani bébí ẹ. kí n bọ́ sílẹ̀ bo kẹ́mi bọ́ sílẹ̀ ní mọ́tò ẹ̀ ó ń ṣeré ni. bébí gbogbo bó sọ pé olóòfin mi kò máa bẹ́ sọ́sà oníkẹ́mi bọ́lẹ̀ wá gbé mi bọ́lẹ̀. má bínú mo ní máa bẹ́ sọ́sà nítorí tẹ. Ah, ah, kí ni gbogbo nǹkan tó ń sọ bá ṣe ń bọ̀ nsìn àìmí ò lè bọ́lẹ̀ nù àjọ máa kú ni àjọ máa gbàgbó lọ́ọ̀fù wa yìí forever ni ó bá gbé báàgì dání kò sí ìtọ́jú bébì mádàmú rẹ̀ má bò padà wá o padà wá o nù mọ́tò padà wá o mi fẹ́ wà lápadà wá ní mọ́tò mo ní ọwọ́ sì lò nǹkan fún ẹ lẹ́nu sínsìn àwọn girls ń ṣe nǹkan mi ṣẹ̀ṣẹ̀ wọn náà ọ̀rẹ́ mi ti mi ìfẹ́ wà lá mi sọ fún ẹ fi mí sílẹ̀ o. <laughs> bẹ́ẹ̀ a máa gbà mí mo bá yẹ máa gbè mí kẹ́ mo máa gbè mí ẹ gbà mí ọ ẹ gbà mí wà gbè mí bẹ́ẹ̀bì bẹ́ẹ̀bì ọlọ́wọ́ ọba mo máa ṣe kojú mi máa rí ah, ah, ọ ó ti jù báàgì mi ó ti jù báàgì mi ó ti jù báàgì mi ó ti jù báàgì mi sori àjọ máa kú ah, màá nà mí gbádùn màá nà ó màá nà ó kọlẹ lẹni títà ọlọmọ fìyà jẹ yín ọlọmọ fìyà jẹ yín ni ọlọmọ fìyà jẹ yín èmi àti bébí mi látọjú ìta sí bàbọ lẹ́nu sí sí ọtí náà ó wá tún gbé báàgì o ó gbà á bébì ó tún gbé báàgì ó ti gẹ̀ẹ́tì ẹ̀. àjíkẹ́ o àjíkẹ́ o àjíkẹ́ mẹ́ta. ọ̀rẹ́ mi àtàtà ó rìn títí títí ó rábùkí òkè rẹ̀ àjíkẹ́ tó rìn títí títí tó bá wọn níbi tó ti fodóbìlẹ̀ jẹun ọ̀rẹ́ mi ah, ó ga ó pọ̀ fún ẹ gan ni o ah, ó pọ̀ fún ẹ o ṣé nǹkan mi wà ń tí mi mọ̀ ṣe jẹ́. òbí bá ṣé wọn kẹ́ earlier today ń gbàtà lọ́jọ́ àwọn guys tán páàkì jọ tán tó tì mí yẹn. Mm. ṣé wọn kẹ́ wọ́n ní gbogbo wọn dúró dẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. ó tiẹ̀ ní particular wọn tó tó insist pé tóun ò bá rí eléyìí nǹkan aṣọ òun. fọlákẹ́ jọ ọ̀rọ̀ tó sọ látẹ̀yìn ṣóun pọ̀ fọ ni. ó mm. sọ pé gbogbo àwọn tó ń pààkì oṣù ọ̀pọ̀ kò ṣe backyard ẹ̀ náà park fún. backyard àwọn òun náà park fún. a ní wọn náà fẹ́ bá sọ̀rọ̀ bọ̀bọ́ yẹn ṣàtàkùn tì mí o mm. pé kí n jọ ó dẹ̀ ọ́fà èmi lówó mo dẹ̀ gbà mo dẹ̀ fún ládírẹ́sì bíi so possible kò rí lẹ́nu. máa kú yá ẹ lẹ́nu. o sọ pé tóun bá rí mi lẹ́nu mm. òun máa. nǹkan lè ṣe òun. ó ní màlẹ́rẹ́ àtàlẹ́. èmi ò mọ̀ mo ṣàtìfún ládírẹ́sì. ṣì wá ń bí Bámidélé. mi ò tí ì lè lọ bébí mi ò tí ì sọ fún mi pé kí n máa lọ ọmọ pé tí mo bá lọ ó mọ̀ dàbí ẹni pé ìwé nítorí òpè ni mo wù yẹn nítorí pé irú yín báyìí ó dìgbà tẹ́ bá sọ fún wa pé má lọlé àṣẹ̀ṣẹ̀ má lọ padà wá á padà wá. ok wà á máa lọ ǹsìn tó bá di four a.m. ní ìdájí wà á padà wá wà á gbé mi tó bá ti dé kọ̀ọ̀kan flash mi máa bọ́ta. ṣé mi. ìwọ kọ́ lọ́wọ́ lè máa lọ ó ní máa lọ ẹ̀ẹ́dẹ̀ ah, tún lánàá kò dáná ó babe my love mo ń wo pé ibi tó fẹ́ lọ ní four a.m. yẹn ó máa wà important sí ẹ ló jẹ́ kó fẹ́ jí lọ kó máa lọ jẹ́ pé màá lọ fi ti tèmi dá ẹ dúró tèmi máa lọ date máa lọ late máa ò bẹ́ẹ̀ ṣé mo lè sun inú mọ́tò mi báyìí tó bá dẹ̀ di di four tó bá kọ̀ jáde wá adé lè jọ máa lọ. òfin mọ́tò kan ni problem ni problem tí mo ní ni pé ilé ayé ti le tí wọ́n máa lọ jí ẹgbẹ́ ìsìn nǹkan má sọ pọ́dà àjíkẹ́ ló wá but ó mọ nǹkan tí mo lè sọ fún ẹ ni pé tó bá fẹ́ sùn tó bá gbóhùn ẹ̀ kó sùn ó lè sùn sínú ibẹ̀ kò sí nǹkan tó fi ń ṣèyàn. ẹ bébì sori bóyá ń sọ̀rọ̀ yẹn nǹkan ọkàn tí mo fi love ẹ I i love you so much ó máa ń ro ti tọmọlàkejì mọ́ títa ara ẹ̀ òun ló jẹ́ kó ro wípé ìta ti le èmi náà wá ń rò pé bóyá kó kúkú jẹ́ kí n wọlé sọ́dọ̀ ẹ̀ kí n sùn tó bá dẹ̀ di four o'clock tó fẹ́ máa lọ akọ́lẹ̀jọ́ máa lọ papọ̀ ni. bámidélé àti sùn ẹ sí ọ̀dọ̀ mi kan ní problem bọ́ àwọn tó fẹ́ sùn lálẹ́ wọ́n wà lólé. I love you so much. Huh? I love you so much be good be good. kí ló tẹ̀ wọ́n mi rẹ̀. kí ló fi kò make sense kí ló tẹ̀ wọ́n mi rẹ̀. báwo ṣe bí òpònú o. kí lẹ rí. ìwọ tó ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n gba rodo lọ́wọ́ ọgbẹ́sà tòmátì lé lọ́wọ́ báyìí. kí ni mo ṣe ń sìn tẹ́tí sọ pé wọ́n gba rodo lọ́wọ́ mi kí ló dé tí ẹ̀yin yorùbá máa ń tẹ ẹ̀ ń ro nǹkan tí ò yẹ kẹ́ ẹ̀ rò náà èèyàn lóògùn mi ó fìfẹ́ wọn sí mi mo dẹ̀ ń fìfẹ́ wọn sí padà òun lẹ ti sọ di bàbàrà ẹ ṣé torí pé ó blow kiss fún mi èmi náà dẹ̀ dá ló padà ń ní wọ́n gba rodo lọ́wọ́ mi fún kíni. alaye alaye o gọ o gọ gan ọ̀dẹ̀dẹ̀ ni ẹ. òun ló fún ẹ chance jọ́ wo ló dé tó ń bẹ tó ń bẹ tó ń sọ pé kí wọ́n dúró tó ń fẹ́ sùn ní mọ́tò ó dàbí pé gbéṣẹ́ ẹrù yẹn ah, gbéṣẹ́ ẹrù yẹn. ẹ̀kọ́ la ilẹ̀ mẹ́fà mi sọ̀rọ̀ ẹ̀ ní àwọ̀ ẹ̀kọ́ la ilẹ̀ o. àbò ya wèrè kó blóòbù àbò ṣí èrè àwọn ta ni kó fúnra wọn lé ọ̀dẹ̀. àṣetán ọ̀tún tẹ̀ ní ọmọ ta ni yín jọ ọmọ ta ni yín mi mọ bi tí mi mọ bi tí bébì mi ti rírú èèyàn báyìí ó máa fún mi ń blow kí ni mo ṣe fún yín tẹ máa fún yàn blow tẹ bá ti mọ̀ pé lè dáhùn mù ẹ wá máa chance ẹ nítorí pé mọ̀ pé lè nà mí lórí ẹni ó dènà àwọn máa kó blow fún mi níkùn ní tọ́mì mi ẹ máa kó blow síbẹ̀ Ah, ìwà ìwà burúkú rẹ̀ ń wù yẹn ìgbà tí bébì mi máa ti jí ìdájí máa sọ fún kó mọ̀ máa jẹ́ kí irú àwọn báyìí wá sọ́dọ̀ ẹ̀ mọ́ that's bad. tún ṣe tèmi jọ. ẹ ṣì jókòó. má má jẹ́ kí n jókòó sórí ọkọ ẹ̀mí mi ti fẹ́ já jọ mo ń bẹ̀ ẹ́ ní ṣe tèmi kémi àti ẹ kájọ kájọ wá as as one please. ẹ ṣì jókòó náà. ọ̀nà ọ̀nà là ń sọ ó má jẹ́ kí n jókòó. mi ì fẹ́ wà láwọn mo fẹ́ fẹ́ wà. honestly mi ẹ tó máa trouble mi mi fẹ́ o. mi lè fẹ́ wàhálà I swear to God mi lè fẹ́ wàhálà. ẹ má ṣe tiyín ẹ má ṣe tèmi ẹ dẹ̀ máa bá ẹ pẹ̀lú gbogbo rules tí n fún yín. ilé kò ní ṣe tí òun pààrọ̀ máa bá ibà every rule everything anything gbogbo ẹ. everything anything gbogbo ẹ. hundred percent. mi làárọ̀ ni ajíkẹ́ mà ti wá sọ̀rọ̀ ẹ̀ di òṣàkúnlẹ̀ bọ̀ tí gbogbo ọkùnrin ló dẹ̀ ń wárí fún tó bá jẹ́ kí mi mọ ọmọbìnrin tẹ́lẹ̀ ni màá ní pé bóyá ó máa ń yọjú lé kiri but kì í tọ́jú bọ́lẹ̀ ẹ báwo ló ṣe wá sọ̀ra ẹ̀ di tó dà yìí tó jẹ́ pé òun nìkan láyé gbogbo ọkùnrin. bó ní kòkó tó gbé sínú létí mi. ṣèbí jẹ́jẹ́ lọ́mú èṣù àjòkólẹ̀ ọmọ èèyàn á lọ gbẹ́nu sí o. àní jẹ́jẹ́ lọ́mú èṣù àjòkólẹ̀. grandma ẹ pẹ̀lẹ́. ẹ̀fọ́ gúre wà ṣọ̀kọ̀ wà yìí tẹ́ bá fẹ́. èlé lè máa ń tà wọn. one one fifty. one fifty. bẹ́ẹ̀ni. ah darling. no orí wúmà yìí orí pé ó lóyún mo fẹ́ ka help ẹ ni. ṣé nǹkan tí mo fi lọ́ọ̀fẹ́ náà nìyẹn ó lójú àánú gan-an. Ah, bí èlò ni ká fi ẹ̀ bọ́n sí. no Joe, I'm not talking about money. look at her condition ṣé yẹn máa máa kiri nínú òrùn báyìí sórí kankan náà náà là ń sọ oníkọ̀ndíṣọ̀ mo máa yọ òun ràn and everything so jẹ́ ká fóun lówó òun máa lọ tiẹ̀ káàdé máa lọ tiwa. no bíbí mo fẹ́ kó bá mi gbé eh, gúre yìí àti ẹ̀fọ́ kó bá mi kiri ẹ̀ èmi àti ẹ̀ máa jókòó díẹ̀ bí mọ́tò. àná ẹ̀fọ́ yìí sẹ́ ẹ̀fọ́ yìí mo fẹ́ kó kiri ẹ̀ lọ èmi àti ọmọkóbìnrin ẹlẹgẹ́ ni wọn láti take care wa. no stop jọ. times and conditions you promise me and you know. nǹkan tí mo promise ẹ pé màmá ṣe anything for ẹ pé màá tọ́jú ẹ. ẹ jẹ́ kán bá mi rà ẹ jẹ́ kán bá mi rà no babe stop. àǹtí ẹ jẹ́ kán bá mi rà á. ẹ̀wà ilé ilé máa ta. one one fifty ni. ẹgbẹ́ wa bẹ́ yẹn. Ah, gbogbo ẹ̀ lẹ́fẹ̀ẹ́ eh, rà ní. bébì mi. ìwé eh, eré báyìí ọjà lè ń tà. ṣe bọ́jà lè ń tà kẹ́yìn ti ta ni eré tá a ṣe máa ṣe rí wa ti ní gúre gúre two hundred. wọn ò ní ìrà abẹ ṣe ń sọ yẹn báyẹn kọ́ làwọn ṣe ń polówó ẹ. àwọn ọ̀rẹ́ a máa fi lọ ṣaka two hundred ṣaka gure. jẹ́jẹ́ lọ mú èṣù àjòkólẹ̀ ọmọ èèyàn á lọ gbẹ́nu sí o. ẹni jẹ́jẹ́ lọ mú èṣù àjòkólẹ̀ ọkùnrin á lọ kẹnu o. àjíkẹ́ mi. Um, gbogbo ọjà ẹbí èlò ni kò ju one two lọ gbogbo nǹkan tó wà ń bẹ̀. àǹtí ẹ má ṣe bẹ́ẹ̀ ni one two àbí ẹgbà. madam. mo lọ sí adekunle street. that street now. Yeah. after that, that one. Yeah. yeah, yeah i know there. na na two hundred naira. ẹlẹ́fọ̀ọ́ and you go no worry. hey! <laughs> oh my god! wait wait ẹlẹ́fọ̀ọ́ dúró ẹ̀gbọ́n rẹ̀ dúró fúnra káyọ̀dé hàn ẹ̀gbọ́n rẹ̀ dúró káyọ̀dé wọ́n gbẹ fúnra sọ́wọ́ kí ẹlẹ́fọ̀ọ́ ẹlẹ́fọ̀ọ́ ẹlẹ́fọ̀ọ́ <laughs> really is this really you. ojú wa sílẹ̀ ìlú àwọn ṣé kò sí. Ah, ah. ó yẹ kó mọ̀ kó wà ah, kí ló dé tí ìlú gbé wá ni. miriam kọ́. miriam wà lókè kí ló ṣe tí ì tí ì máa jẹ. Miriam àbúkú ti yẹ e? Miriam. kí ni ìyẹn Miriam Miriam Miriam ooo oh, oh. oúnjẹ Miriam ló ń jóde. yes oúnjẹ mo ń jóde bá jẹ yẹn nígbà tí ẹ̀rín mo ti. báwo ló ṣe ṣe báyìí ó ṣàtìmọ̀ pé èèyàn tí èèyàn bá nífẹ̀ẹ́ kò yẹ kí èèyàn máa stress ẹ̀ kí ló fẹ́ máa stress Miriam fún ó wà lókè ó rest fílẹ̀ ń bẹ àgbà tó ń tì. o ò ní Miriam fẹ́. so surprise ẹ. táwa ló fẹ́ fẹ́. sunbọ ìyàwó mi tún bò ọmọ alálùbáríkà wife material ọmọ tó da látòkè délẹ̀ good girl sórí mẹ́rin àmì àkùnrin bàrà wa ni kò sóúnjẹ gbogbo oúnjẹ wa kọ́ a jẹ́ foodback lásán ni tó bá dẹ̀ tún dé tibí náà hmm, ká tẹ́ ọmọ nǹkan tájọ́ wà fúnra wa nìyẹn o. foodback ṣé yẹn sùn bọ̀ lásán lásán tí òun oúnjẹ ṣètò ẹ pé o kò lè ṣe rice jiná but kè kò possible o lè fi Mariam kò fi wé tún bọ́ ni. owó ni kò possible bẹ́ẹ̀ kí ló tó ń lè sọ ṣé ṣé o fẹ́ fẹ́ fún mi ni. mi ò lè fẹ́ fẹ́ but ìyàtọ̀ wà bẹ́ẹ̀ the thing is that look at all those um, delicious tí Mariam máa ń sè fún wa wọn ìgbé tó roast last time yẹn obi ìjẹ tó fẹ́ gé ka ìjẹ look at it. so ìgbéníyàn fẹ́ fẹ́ yàwó ṣé ìgbéníyàn fẹ́ fẹ́ yàwó. but ee èmi ò support ìsúnbọ̀ tó yẹ pé kò lè ṣe ráì jìnnà yẹn o. bọ́ọ̀ mo jẹ́ ń sè é bá ojú jẹ̀ tí. Bankore, Sabato. What's up there? Wọ́n wá. Káyọ̀dé àwọn ọ̀tọ̀ fún mi pẹ̀ gbẹ́jọ kan ara wa fún. Ṣé ń gbé kan ara fún yín jẹ? Oh no, I'm okay, I'm fine, I'm fine. Are you sure? Um, ó wà òkè náà, àti pé à a jáde ń sìn sọ, má wọ̀rí tí tí mo ṣe fún ọ, ló láìpẹ́ rẹ̀. Are you sure? Yeah, we're, good. Very sure. Very sure. Okay, ìgbà kan rà, máa rí fún All right there. Mm oh Miriam John torí lọ́m me mi ṣe take away pack to my bed, dání. ẹ fẹ́ gbẹ̀rán ọ̀rọ̀ ọjà rẹ̀. babe má wọrí wọn um, ní important attention ta so don't need mm, dúró. baby okay no problem báwo nìyẹn ṣe stop take away mi. ní gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn mélòó ló gbọ́ ń gbé dọ́dọ̀ mọ́mì mọ́mì máa bá sọ̀rọ̀ kó máa sọ egun kó yorùbá kan bá egun lè sọ that's that's not a problem. But Tomo, she speaks fluent English. English. Yes. I'm um, Kune, you, you've overstayed your welcome. By doing what? I think you should do. Um, ah. So, or to marry a phone, we're not going to talk yeah, about I it. Actually, I will blue But, I'm, but I mean, I'm just saying it's for your own good, actually. tún àríyàn orí àkàràmàgbò ni àkàràmàgbò gangan hey like i use ẹrẹ̀bọ ẹrẹ̀bọ ẹ̀fọ́ rẹ̀ o. corporate ẹlẹ́fọ̀ọ́. sàṣà bí òróró ìdìbọn fẹ́mi. porch queen. ẹ kàlẹ́ sá. how are you. ọ̀pá. òórùn ara ẹgo tí mò ń gbọ́ from very far distance ni mo ti ń gbọ́ in fact i love this. wow. oh fragrance olo yìí ó make sense gan please ibo ló ń lọ gangan. <laughs> ìsàlẹ̀ ń bẹ̀ yẹn ni mo ń lọ. ìsàlẹ̀ ń bẹ̀ yẹn aṣọ máa ń kí ẹ débi tó bá ń lọ in fact anywhere tó bá ń lọ lálẹ́ yìí i'm there for you. me mind ọmọ ló ń rùn dáadáa báyìí. ẹ ṣeun bọ́nítà. jọ wọlé wọlé wọlé come in come in come in. jẹ́ kí n mọ̀ pé ọmọ tó bá níwájú tó lẹ́yìn bíi tiẹ̀ yìí ló lè pọ̀wọ́ fún wọn wọn á dúpẹ́ lọ́wọ́ orí mi pé mo rí ẹ lónìí in fact òkú níwájú òkú lẹ́yìn in fact you guys ẹ máa bá mi máa bá mi ṣọ́kí pé bàbá pé mo ti rí ẹran olùwọ̀ <laughs> owó dé <laughs> ah! <laughs> that's good. Eh, eh. Hello, sir. Baba, ẹ bá mi dúpẹ́ mo ti rí olùwọ̀ ilé ó níwájú ó ní ẹ̀yìn okay sir okay sir bá lówó ju Dangote lọ <laughs> that's very very good okay sir ẹ ṣé. anything to bá wù to tó bá wù láti jẹ. ok um, ṣé mo lè rí ẹran ọ̀gbẹ́. jẹ́ kí n bèrè lọ. Um, sorry um, bí a bí tó máa ná ẹran ọ̀gbẹ́ to tó máa ní mo love chicken wings gan chicken wings. chicken wings apá. apá yẹn. hello tó máa tún léyìn bóyá tó máa ní bí a um, turkey beef or something No. but tí máa lè rẹ ẹran ọ̀gbẹ́ but tí n bá you can burn beef with soft drinks. All right, darling. Cocofunda. má jókòó ìjọ bẹ́ẹ̀ jókòó ni dìde sókè kúnlẹ̀ síbi sọ̀rọ̀ àwọn lè sáàbù mi dáadáa. <laughs> kan tí mo mọ̀ ṣe jù nìyẹn. súnmọ́ bí kò fi síbẹ̀ ń là. pẹ̀lẹ́ máa dà pẹ̀lẹ́ ṣé kí n fún ẹ lómi sí i. ṣẹlẹ̀ èmi normally tí bá ti rí yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ kíní kan máa ń sọ fún mi pé má lọ bá arábìnrin yìí ó dàbí ìkìlọ̀ bọ̀ èmi mọ̀ pé nǹkan burúkú ló sọ fún mi ẹ̀mí tí ò dá ni ẹ̀mí èṣù ni bọ̀ ẹ̀mí rere ló ń gbénú mi so èmi á bá yín sọ̀rọ̀ ẹ̀yin náà ń gbé rí ọ̀gá oh, mo rí everything ẹ̀ mo síbẹ̀ fọwọ́ náà jàre. ẹ ṣe wáyà ṣe rí kíní kan wà lára yín tó jẹ́ pé ẹ̀yin lè má notice o a ní kinní kan in common i'm telling you ní rem tí mo ti máa ń ronú tí èmi máa ń ronú dáadáa máa ń ronú dáadáa ní rem tí mo ti máa ń ronú ó dà kí màá tí máa ń ṣe báyìí kí ni ẹ máa ń papọ̀ rárá bí ìyẹn kan ṣe. kí mọ bó ṣe máa ń rí gangan nìyẹn àyè náà ti ń do ṣe é rí pé a ti synchronize bẹ́ẹ̀ everything synchronize kò sí wàhálà ẹ wo bí mo ṣe ń sọ lọ tẹ́lẹ̀ nǹkan tó máa ń ṣe mi tí máa ti rí yín mi mọ̀ bí wọ́n ń ṣẹ̀yìn náà o ó dàbí kan tó pé kíyàn rí kíní kan kíní kan wá máa jà bí ìfẹ́ ìfẹ́ yẹn bí. love at first sight ẹ tún kàwé you see what I mean now Etu ba bá fún àmọ́ ẹ tó bá it's a zero plus. Yeah. ah Etu ye. yí iye ẹ wò ẹ wò ẹ jẹ́ kí n sọ fún ọ kò sí pé ọ̀n tìjú bó ṣe rí gangan nìyẹn jọ́pọ̀ tí rí mo ti rò pé ẹni tí mo gbé sílé gan ló ń lù yìí mi mọ̀ tẹ́lẹ̀ pé orí burúkú ni but gba mi tí o bá ti rí oko bàbá ẹlòmíì ló máa mọ̀ pé oko bàbá tó ń wò dára oko bàbá is very bad but ti ń yàtọ̀ so mo kàn fẹ́ kí èmi àti ẹgbọ́n ẹgbọ́n ẹgbọ́n kì í ṣe pé báyà ara san with benefit ni o oh, you know special friendship with benefit benefit mi dẹ̀ sọ yàtọ̀ sí tẹ̀yìn ro mo lè ṣe anything fún yín mo lè bá yín fọlẹ̀ mo lè bá yín fọtí bí fọtọ̀ ọ̀hún for everything kò sí kàn sí mi lè ṣe ẹ bá kàn tí mi lè ní tèmi báyìí ẹ kàn pé àjàdé yìí orúkọ mi ni àjàdí ikọ̀ ikọ̀ yẹn ní láti fi sí ohun àjàdí orúkọ mi. ẹ máa pọlẹ. anything mo lè ṣe mo lè so oúnjẹ mo lè ṣe everything. even gan bẹ́ẹ̀ ṣe wáyé tó bá fẹ́ bó ṣáàkì a bó ristic wọ́n máa ń pè mí bó ristic náà mo lè bó anything níbi bó fífọ̀ ríra nínú gbígbá nínú gbígbì rárá gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀ mo lè lákọlẹ̀. fọfọfọ for easy it's for real o mi ò ṣeré for real no ìfẹ́ tí mo ní is for real so ẹ má worry anything you need anytime any day just call Ajadi. that one got me four four four. you got you. you got me. you it good to her. mo wa okay. àjòkúlẹ̀ ọkùnrin yà lọ́kẹ́nu bọ̀ ẹgbẹ́ mi travaye àjíkẹ́ mi náírà. bá yí sí ni wọ́n bá wọn yí sí o bí táyé bá yí sí ni ah, bí n pa mi báàgì kí n jẹ fùfú kí n jẹ bá kí n jẹ yan báwọn yìí lè ok Àjàdí bàbá mi gúnyán yẹn ibi táyé bá yí sí nù. okay. mo wòrò ilé ayé ilé ayé. ìṣẹ́jú mi náà má yẹ kó le tó yẹn ẹ jọ. Ajadi ṣé o mọ nǹkan tó ṣe fún mi ṣá mo pè é lálẹ́ àná àbí wọn kọ́ ló gbé kọ́ ni ṣé ọmọ kan tó dùn mí jù ṣá mo dẹ̀ ń ṣe mi ẹlẹ́dàá mi lódò ṣé ọmọ pé iyán tó fẹ́lẹ́ bí etí tán gún látọ̀ ń do gangan lóhùn mi jẹun kí ló wá ṣẹlẹ̀. ibi tí mo dẹ̀ ti wá ní ẹrú ìdò mo ń gún yàn mo ń gún ẹja àti ẹdẹ mọ ṣùgbọ́n kì í ṣe pé kì pé bí mi ìfẹ́ wà ẹ pè lóòótọ́ hmm. ẹ pè mo dẹ̀ dáhùn ṣùgbọ́n mo ní mò ń bọ̀ bàbá tí mo sọ pé mo fẹ́ máa bọ̀ yẹn ìyá yìí ló dún mi àgbẹ̀bí mi ìdúró rẹ níbẹ̀ ṣe lọ bí máa fọgbọ́n ṣe náà ni kó má lọ ju wàhálà mo mọ̀ pé mo ti ṣe eléda eléda tèmi náà dẹ̀ understand pé tó ń bá ṣe eléda tó lágbára jùlọ tó jùlọ ó lè lanu mọ́lẹ̀. bẹ́ẹ̀ni ẹríṣẹ lọ́rùn wọ́n ti kó tó lágbára lórí mi gan. ẹ dáa mo rí òpè òun náà ló fọ wá fi pẹ́ lẹ́dá mẹ́sàn-án anyway mi lọ́rọ̀ ti bẹ́ẹ̀ sí. ìjọ tó mọ ẹ wo ọmọ tó máa ṣẹlẹ̀ ọmọ tó máa ṣẹlẹ̀ sísè mo mọ̀ pé ẹlẹ́dàá ẹ tẹ́lẹ̀dàá bá bínú torí mo understand theory ẹlẹ́dàá bẹ́ẹ̀ni ṣe mọ̀ mo kàwé díẹ̀ mo mo ẹlẹ́dàá thing is um, mystical thing ni ó wà ní metaphysical level so ma understand èmi náà dẹ̀ máa wà rẹ̀ mi ẹ̀ gbà mí ṣe mọ̀ mo ṣe yoga so ẹlẹ́dàá tó bá ti bínú ó ó ó lè ṣèyàn léṣe. mo fẹ́ explain fún yín ni ṣe mọ̀ level tẹ ẹlẹ́dàá wa tí wọ́n bá ṣẹ̀ ẹ̀ but ó máa ń gbé ìbínú ẹbí rottweiler ni ó lè bínú for one year lórí ọ̀rọ̀ kan so tó bá lọ máa accumulate máa wọ pé irú iyán tí ẹlẹ́dàá yẹn fẹ́ ní alẹ́ àná yẹn tó bá gùn fúnra rẹ̀ yóò sì máa wà whatever problem ti ẹ nìyẹn kò time kí time So. mi ìwà good but kò lè ju like eight thirty to nine there about. ìyẹn ló máa ń jẹ láàárọ̀. ah nílùú wa níta la máa jẹ ẹran. bámi náà máa jẹ iṣu pẹ̀lú eyín tó bá tún dín yín sí i bẹ́ẹ̀ni mm. ẹyin ẹyin ló ń jẹrẹ ní èdè wa. Oh, pẹ̀lẹ́ ti ẹ ẹni wo ọkọ tó bá ṣe fún mi sí ni pé wàá lọ sọ́jà wàá lọ ra tọkì wàá ra ata ẹ̀fọ́ wàá àwọn nǹkan tó yẹ pé ti má smell aroma ní kitchen lásán lórí màmá dìde ní pẹ̀lú rice pẹ̀lú protein àti ẹ̀wà ẹ̀wà oníwóró yẹn ni màmá yẹn wàá ṣàdúrà fún mi. Ah, ah, ẹgbẹ́ ti àdúrà tí wàá ṣe fún mi àdóbù because máa fún elections máa fún elections tí máa ṣe ẹ̀wà sí ẹ̀fọ́ pẹ̀lú ọbẹ̀ ìmóyò máa fi sórí ẹ̀ pẹ̀lú àwọn ẹran àti tọ́kì yẹn hmm? but tí màá fẹ́ fi lẹ́wù oní ìmòyò sí mi ní fi ẹ̀wà wọ́ọ́rọ́ kankan sí rice lásán màá ṣe turkey sauce. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ wọ́n gbé pepperoni pepper pepper pepperoni pepper sauce. <laughs> ajadi yes. so normal. ah no mo. gbogbo pepperoni pepper tó sọ yẹn má jẹ́ kí n ya wèrè fún ẹ o ṣó máa ṣe fún mi lóòótọ́ ti máa jẹ́. a ṣe tán tó mo fẹ́ thirty minutes. ẹ fún mi ní iye tó máa bá rí kan bíi ten thousand máa everything. ten thousand. kì í fún ẹ lówó. òkè ọba kì í fún ẹ lówó ni ṣé ọmọ pé yẹ kó ìwọ lówó máa lọ ra everything ni tó bá dẹ̀ lówó lọ gbà lọ́wọ́ ìyàwó ẹ. ok ṣé èmi kì í ra pẹ̀lú omi o sí wàhálà mú o ti lọ ìyẹn Then. lọ ẹlẹ́dàá ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ni mọ̀ pé òun tẹ́ lóye ó ti jà fún mi. ó ti sọ̀rọ̀ jù ah lọ́ọ́ máa lọ sọ́jà fún fast. Ah, fọ́ orí ẹ̀. máa ṣe ní ilé báyìí àbí kí n lọ ẹgbọ́n ni ó mhm. kì bákan. kí ló wá fẹ́ ṣe sínsìn. pé kí n fọ́ ni. ẹ lọ fọ́ náà kó gbogbo ẹ̀ kó gbogbo àwọn eléyìí kó yọ gbogbo kinní yẹn sílẹ̀ kó lọ fọ́. o rí pé everywhere dọ̀tí ní òde ṣe kinní yìí dáadáa. o mọ̀jú kó jẹun. àbí kẹ́ gbẹ́sẹ̀ sórí ẹ̀. ẹ sọ sórí. ẹ wà á kí wa. bá massage ẹ dé. o sí dàtí. o yẹ tètè tó bá ti ṣe náà. èèyàn lè rí èèyàn lè rí ìgbálẹ̀ gidi ni mo máa gba lọ́wọ́ kan láti wà wà lọ́wọ́ kan lè wà. o ti tó jọ. lọ́wọ́ kan ni. a máa ṣàjẹ ẹsẹ̀ mi ṣe ń dùn mí. ẹsẹ̀. Mm. bó ṣe ń gbọ̀n. gbólẹ̀ náà kí ni gbogbo yẹn massage ẹsẹ̀ mi jókòó síbẹ̀ yẹn kó bá mi ṣẹsẹ̀ mi méjèèjì má tẹ̀ dúró jókòó. bẹ́ẹ̀ má tẹ̀. yéè ah, ah. ṣo fẹ́ pa mí ni. mo rántẹ̀ ni. o rọra tẹ ah, kí ló dé. bí ọwọ́ mi ni ló le. ọwọ́ ẹ le. ọwọ́ ẹ máa sọ fún ẹ. bẹ́tà. mo sọ fún ẹ. ṣé kí n lọ síbi ibi tó súnmọ́ tán yẹn. kọ́kọ́ ti massage yẹn díẹ̀ sí i ẹ ṣe òkú ibi ilé máa láti tẹ kó tó lè rọ bọ ibi ìrọ mi ní tẹ púpọ̀. ìyá ṣe ìyẹn nìkan náà ló máa mọ̀ tó bá yẹ pé ló máa wọn ṣe wọ́n ní kó wá ṣe kinní ìsìn wọ́n máa ranjú. kánsà ah. nínú bọ́ àti kánsà báwo lè papọ̀ ọ̀dẹ̀ ni ẹ ọ̀dẹ̀ ah. ó ṣé mo mo kò ń kọjá nígbà tí mo ń bọ̀ láti prayer meeting nísìnyí eh. mo wá rí tán lẹ́ẹ̀ mi tí ẹ mọ nǹkan tá lè pé ṣé mo ìyẹn ni mo ní pé kí n pàkíyèsí yín sí mà. ẹ jáde gbẹ̀ngàn. Eh, eh, ibẹ̀ ibẹ̀ rẹ̀ ẹ̀hìn ẹ̀rí ìkéde pàtàkì ṣe mọ̀ èmi wá ní kí n bi yín pé bóyá àwọn tó máa ń yíwọ́ padà àbáwọn oníṣègùn ṣe mọ̀ bóyá àwọn náà gba bíbá yìí. ṣe lè bẹ́ẹ̀ ni mà. ilé bẹ́ẹ̀ ni mà. ẹ má nira yín lára jàre kú ilé yóò nítumọ̀ ṣe mọ̀ pẹ́ lómi kan máa ń láì kó nǹkan ṣeré ọwọ́ mo yóò kàn ṣeré ọwọ́ ló ṣe kọ̀ lẹ́ síbẹ̀ kíkiri. ewé filẹ̀ jàre ẹ fọkàn yín balẹ̀. ṣé ẹ̀dẹ̀ mọ ẹni tó gbà bí ẹ ti rí wọn rí a ní ẹ yín balẹ̀ kò sí nǹkan kan ilé ìkọ̀kan kan tiẹ̀ ni kí ló ń ja yín láyà. no actually <laughs> aya tèmi ò já ṣe mọ̀ pé gbogbo inú àyíká wa ẹ̀mí mímọ́ ló di àgbègbè yìí mú so ìgbà tèmi wá rí nǹkan báyìí lẹ́mọ́ nípa kí n wá pe àkíyèsí yín sí o. ẹ̀mí mímọ́ náà ló máa gbé wa ró àmì jésù àmì jésù ṣe lè ilẹ̀ wa torí ẹ̀ wá pè mí. ẹ fọkàn balẹ̀ jàre kò sí nǹkan kan ẹ ṣú ọmọ. kí ló kan kí ló kan síbẹ̀ ṣé kí ló wà níbẹ̀ tó ṣàṣejì sí. ẹ fi ilé jàre òpó ọlọ́run ló máa di gbogbo wa mú kò sí nǹkan kan ẹ wo ẹjẹ́ a máa lọ jàre ẹyẹ fífi gbogbo yẹn lẹ̀ Hey baby the queen of all queens nǹkan <laughs> máa ń mo ṣe máa ń rí ọkọ̀ máa ń dá mi lọ́rùn come on look at how beautiful you are anyways mo kàn ní kí wàá sọ fún ẹ pé oúnjẹ ti rẹ̀ o plantain yẹn i just finished frying it in fact tó bá rí bí mo ṣe ṣe bó ṣe lọ́ọ̀fẹ́ gangan gangan gangan ni kò gbẹ jù kò soft ju. bó ṣe like ẹni mo ṣe ṣe anytime you're ready to eat you just say it yeah. Mm-hmm soft jù. yes. very nice. ah very very nice. that's okay. are you true. yes yes. okay ọmọ kan tó máa ṣe ń sìn ní pé wàá lọ sí kitchen iná àwọn cabin kitchen yẹn mo ní àwọn gàrí kan tó gbẹ gan bẹ́ẹ̀ wàá bò sínú cup wàá fi yọ sí i wàá jókòó sínú kitchen bẹ́ẹ̀ náà ni o wàá mú kódà wàá lè ní power because àwọn aṣọ mi tó wà laundry ń bẹ kó ló bá mi fọ mi ìfẹ́ kó lo washing machine ọwọ́ ẹ̀ ni mo fẹ́ kó bá mi fi fọ mìíràn wà yìí kó ti pẹ́ tí mo ti wọṣọ tí wọ́n fi ọwọ́ fọ̀. <laughs> So I would love that. No, no problem, baby. You know, to do anything for you. I mean, kí ló dé tó ṣe máa máa kó aṣọ lọ sí laundry nígbà tèmi fúnra mi wà bí? Come on, kí ni mò ń ṣe? You know, I'll do anything. And then tí gàrí tó sọ yẹn, gàrí gangan ló lè ṣe é nǹkankan ló lè ṣiṣẹ́ yẹn gba àwọn jollof rice fried rice táwọn èèyàn jẹ yẹn gúlì help i'm an african man eh? i'm african àtàsí mi bébí orí mi ti ń wú o èyí fún jowó ah. <laughs> olùmọ̀ ah, don't worry kí n kọ́ ra fi bí a ṣúgà díẹ̀ sí kókó you know. you don't need that sugar. Uh, oh, my for pan, jẹ̀díjẹ̀dí you don't need it tó bá ti bu omi tútù sí tó bu iyọ̀ sí tó já dáadáa ó máa fún ẹ lágbára energy tó strong dáadáa. ẹ eh, ẹ ah that's kò <laughs> problem wọn pe, o ò lè sọ pé kí n ṣe nǹkan tó máa hurt me i trust you. àníjẹ́ jẹ́ báwo pé àjòkó rẹ̀ ọkùnrin yà lọ́kẹ́nu bọ́ ẹgbẹ́ mi tàbáyé o. Ah, ah bọ́lá ṣó gbádùn ṣá. are you sure you are okay. dáàdi tóbi. o oh, wà okay. i should be asking you that question. Oh, wà okay. sẹ́yìn lẹ̀ wà okay. because tó bá wà okay oh, you ní wá gbá mi lábàrá látẹ̀yìn suddenly just like that. just like how. kí kí ni ìtumọ̀ gbogbo yẹn náà. ẹ eh, ó dáa. bọ̀ mo sá fún ẹ tó náà. ẹ mà kú sísá o. mo sá fún ẹ tó náà kí ni kí ni kí ló ṣẹlẹ̀ ẹ kú sísá ah. ṣèbí tọkùnrin bá ti pẹ́ ń ta ẹ máa ń fìgbójú wọlé ni ẹ jọ ṣé ìbàdàn tẹ dágbére láti jẹta ṣé ìbẹ̀lẹ̀ wà yìí. ìjọ tó tó tó tó lọ́n ta ni ẹ ta ni ẹ tó máa ma monitor movement. I'm a man. You I can decide to do whatever I want with my life. You are a man. Yes. Please, Daddy Tobi, I am your wife. I don't care. I ah, don't care. I want ọmọ yìí Ojo, ojoojúmọ́ náà bẹ̀rẹ̀ pé when is daddy coming back? When is daddy coming back? Okay, torí mo níyàwó àtọmọ ní ìsinmi lè live life me. Mi lè live life me. You live for us. Live for us. Mi live life tọ̀dọ̀ tèmi. Abẹ́wò please just just. Mo ti gbọ́ ṣé ń gbàtẹ̀dẹ̀ wá dé láti Ìbàdàn yín náà ṣé ẹ̀ tiẹ̀ dẹ̀ ní wọlé kẹtì ẹ̀ kí wá kú lé o kẹtó wá bọ́ sí di aṣọ fífọ̀ ẹ́ ìjọ lẹ bẹ̀rẹ̀ aṣọ fífọ̀ ṣe bá ní washing machine nù lé. kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀. nù mú mi pé ta ló laṣọ ń bolẹ̀ tí aṣọ tẹ̀ ń fọ̀ ni. wà á kí tí o tiẹ̀ fẹ́ gbọ́ o fẹ́ gbẹ́ni tó laṣọ o fẹ́ mẹni tó laṣọ àjíkẹ́ ló laṣọ àjíkẹ́ ló laṣọ. Ah! olúwa jẹ́ jésù kristi olúwa máa gbà mí jésù kristi olùgbàlà ọmọ aráyé ọlọ́run mi tó fi iná dáhùn ẹ̀yin ni màá máa pè lórí ọ̀rọ̀ yìí. ayiwe yìí disturb me o. Ah you are disturbing me with your noise o n disturb. ọkọ mi olúwa má má wò mí níran èṣù ti fẹ́ gba kọ́nà ayọ̀ sí mi ọkọ mi ẹ̀ẹ́dùn torí ọlọ́run fàṣọ yìí sílẹ̀ ẹ̀jẹ̀ ká máa lọ. jùjù tí bá fi ọwọ́ òsì tí bá fi gbá ẹ ah. tí bá fi gbá ẹ wàá lọ kó fa láòdù. ọ̀kẹ́lu kan ẹgbẹ́ mi tàbáyé àjíkẹ́ mi náírà ìdàlẹ́ àdé àdàlẹ́ àjíkẹ́ mi máa sùn dàngúlé. compound yìí òpó jésù kristi mi ni mo dì mú o ṣùgbọ́n kí ni ìmàkànmàkàn tí gbogbo wa ń sá pé kó má kàn wá yẹn ó ti wá fẹ́ kan dáàdì tóbi báyìí o ìtura ni mo ṣe ní kí n wá ké síta fún yín pé kẹ́ gbà mí o ẹ ṣe mà àti ìjẹta lọkọ mi ti dágbére ìbàdàn mo ṣáà ń gbóhùn yẹn pé ah, ohun tí mò ń gbọ́ lẹ́ńkù lẹ́yìn ó jó wọn ọkọ mi mo bá dírẹ̀sì ohun lọ bàbá tóbi ni mo bá lẹ́ńkù lé kó aṣọ àjíkẹ́ aṣọ àjíkẹ́ lọkọ tèmi kó sínú báàfù tó ń fọ tẹ́gbà mi bó ṣe ń gbó kárakára mi tí ìrì ọkọ mi kò fọṣọ bẹ́ẹ̀ mi láti gbà tí mo ti fẹ́. aṣọ àjíkẹ́ níbo. ẹ kú lè wá bí báyìí lọkọ mi ti fọ tẹ́gbà mi bó ṣe mú kólékólé àbí bíi dry cleaner. ṣé wọ́n ní àjíkẹ́ mọ́ wa mọ́ ni nínú ilé yìí abúlórí burúkú làjíkẹ́ yìí ṣáàjíkẹ́ fẹ́ wọ ọgbọ́n lọ ni. ah holy ghost fire ẹ jọmọ mi wọ́n lè ní àjíkẹ́ mọ́ gbogbo èèyàn ṣé rí ọ̀dọ̀ tèmi tó ń bọ̀ yìí ah inú ẹ̀mí mímọ́ ni màá dálé lórí holy ghost fire àwọn ogun ọ̀run iná tó dàpọ̀ mọ́ àrá òun ló máa sọ kalẹ̀ ní àìmọ́ lórí. tóbi ẹni sọ̀rọ̀ ọkọ mi ni mo sọ̀rọ̀ mo mo pain yẹn ṣó ti yẹ yín ẹ mọ nǹkan ẹ jẹ́ kí ọkọ mi dé tọkọ mi bá dé àwa nǹkan ṣe sí ah! torí nǹkan tó ti ṣẹlẹ̀ sí yìí eh? ó yẹ kémi náà wá kẹ́fù o. ẹ jọ kò sí dádì ilé. n ò sí nílé ah! ẹ wò tí dádì yẹn máa máa pẹ́ ẹ jẹ́ ká wá solution báyìí báyìí ṣe rí ọkọ mi níṣẹ́ náà wàá bá fọ aṣọ yẹn má yà báyìí tó ń sá lọ sí fúláàtì àjíkẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ mo lé ọkọ mi mi ò bá ó ti wọ ní fúláàtì àjíkẹ́ wọ́n ti tilẹ̀kùn lẹ́yìn. ó fèsì sí gbogbo ọ̀rọ̀ tí mo sọ látàárọ̀ ẹ eh, bọ̀ mi understand àwọn nǹkan tẹ́ ń sọ nínú bigness hmm. àti ìyá títí wọ́n wá fi ẹjọ́ yín sùn mí bẹ́ẹ̀ ṣe ń ṣe àwọn ọkọ gbogbo ọkọ tó wà nínú ilé wọ́n ní ọ̀tọ̀ làwọn tẹ máa pè láàárọ̀ pé kó wá fọ pátá wọ́n lọ́tọ̀ làwọn tẹ máa pè lọ́sàn pé kán wá gbálẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣẹ́yìn lẹ kó wọn jọ síbi ni ẹ ṣàlàyé fún mi kẹ́jẹ́ ń gbọ́. ṣé mo nǹkan. mo fi ń pé ẹ fẹ́ complain nípa generator mi or ibi tí máa ń sáṣọ sí or probably ibi tí máa ń gbé mọ́tò mi sí so ẹ ń pè mí fún àwọn nonsensical talk by. i don't understand i don't get. so gbogbo ọ̀rọ̀ yẹn kò tó kí n pè yín sí àkíyèsí. òní mi nì ni ṣẹ́rẹ́ nànà mi tẹ́ bá ti ok ẹ̀ tí ẹ ti gbẹ́ nànà mi kọjá for a very long time mo ti paste nǹkan kan rules and regulations ló ń pè é tó bá ti ṣe bálabàla má ṣe dọ́nà ẹnu ọ̀nà ọ̀dọ̀ mi so bálabàla ló wá bá mi ṣe kí ni gbogbo rubbish tó bá mi discuss ọkọ ẹ gan kò lè dúró báyìí kó máa bá mi sọ rubbish tó ń bá mi sọ dúró náà rules and regulation nínú ilé mi tí mo kọ́ ṣé lè pẹ́pẹ́yẹ yìí àbúlórí burúkú ni àwọn agent tó máa ń gbàyàn sínú ilé ni wọ́n fi gbarúwò rárá da yìí sínú ilé. ṣé o tí gbọ́n ni pé wíìlì ilé yìí gan táwọn bá ti wíìlì ẹ̀ fún mi díẹ̀ ló máa ṣo nọ́mà. ó máa wíìlì ẹ̀ fún mi tó bá ń ṣe orí burúkú ẹ̀ oh. tó ń tọ́ káàkiri tó ń tọ́ káàkiri tó bá tọ́ dé ọ̀dọ̀ ọkọ mi wàá júwe ibi tí mo ti wá fún ẹ o wàhálà ìwà rìn lọ ni wọn ò ní rí ẹ. ọkọ dà ṣé pẹ́pẹ́ yẹyẹ. ó láyà gan-an tó ń sọ̀rọ̀ sọkọ mi tí ẹ̀gbọ́n náà mo fẹ́ bi ẹ náà ṣé ń ṣe pé o ti ṣe rádaràda torí burúkú ẹ náà o ti ṣe dọ́dọ̀ ọkọ mi. Oh. àjíkẹ́ àbí kí ló ní wọ́n ń porúkọ ẹ má ṣe débẹ̀ o má ṣe débẹ̀ o kó má bàa tẹ́ o wàá tẹ̀ wàá fi àtẹ́tẹ́ dì. I don't have time honestly owó tó bá mi sọ yìí mi time. kọjú sí mi jẹ́ kí n gbọ́ ẹ̀ jọ ọmọ lóbo ní sẹ́ni ẹnu torí mo ní kó tó di pé o lè máa gbóyà o máa gbóyà yẹn ó sì ní nǹkankan tó gbójúlé. ìjẹ̀bú òdì adagbalúra ní gbogbo ogbe tí ń sọ tí bá bínú títí kọ́ máa sọ pé àjíkẹ́ ọ̀rọ̀ pọ̀ ọmọ alágẹmọ mẹ́rin ìtàǹtẹ̀bọ̀ níjẹ̀bú òde ṣó nọ́ọ̀mà. ìjẹ̀bú òde mm-hmm. nílẹ̀ lẹ́ẹ̀bí ṣé wọ́n ti gbọ́ ń pa ìlú mi ṣá o ti gbọ́ ń pa ìmùrẹ̀ ìmùrẹ̀ dúdú eyín ẹ̀ funfun o ti rí ìlú tí omi méjì wà tí kan dúdú tí kan funfun India ló wà ó dẹ̀ mi máa wá jẹ́wọ́ fún ẹ pé ìlú bí tó wà kò jìnnà síbi tó wà rárá ṣùgbọ́n àwa lọ̀gá yín sórí kó tó sọ pé o fò láti bíbà òde Ìjẹ̀bú Òde èmi máa fò náà tẹ̀lé ẹ̀ ṣùgbọ́n kí wọ́n tó dọ̀hùn èmi ti dọ̀hùn mo ti gba nǹkan tí máa gbà mo ti mu sẹ́sẹ̀ fún ẹ ó ti rìn lọ wọn ò lè rí ẹ mọ́ èmi ló fi ń ya orí ó dà ọ̀rọ̀ ẹ ti yé mi kò sí wàhálà ọ̀rọ̀ ẹ ti yé mi dáadáa ohun tó fẹ́ yẹn mo máa fún ẹ ní odindi mi ò ní fún ẹ láàbọ̀ àwọn tó gúnyán fún ẹ tó ní ti ọbẹ̀ òṣòro yẹn èmi wá sọ fún wọn pé wàá jẹun ní ayé wàá lọ gbọbẹ̀ lọ́rùn èmi ò ń wo ṣe fún yàn rárá o torí pé ọkọ tèmi mi ò kí fi ń bàyàn ṣeré tó bá ti ń ṣe orí burúkú ẹ jọ mo bẹ́ẹ̀ ni ọ àjíkẹ́ àbí àjíràn àbí kí lorúkọ ẹ ń jẹ́ sórí ohun tó ń dùn lára ẹ yẹn ohun tó ń jíkẹ́ lára ẹ yẹn tó inú ẹ ń dùn láàárọ̀ yẹn wọ́n jẹ́ káwọn òbí ẹ fojú sunkún ẹ o. mo ní ìyá mi ní bàbá. o lè ní ọ̀nà tó ṣe fẹ́ ní dà ṣe borí burúkú tó ṣe náà tó fi pa wọ́n jẹ náà nìyẹn a ti gbọ́ tàn ẹ̀ ṣùgbọ́n wàá má wọ̀rì wàá gbélé gbọ́ bá yí sí ni wọ́n bá wọn yí sí o bí táyé ìbá yí sí ni wọ́n bá wọn yí sí. lórí burúkú játijàti ọmọ. tó bá ti ń lọ bẹ́ẹ̀ wo flat mi ó ti rí rules and regulations tí mo kọ síbẹ̀. ṣèbí jẹ́jẹ́ lọ́mú èṣù àjòkólẹ̀ ọmọ èèyàn á lọ gbẹ́nu sí o. àní jẹ́jẹ́ lọ́mú èṣù àjòkólẹ̀ èmi ni mo ránṣẹ́ pè yín as a matter of fact èmi ni mo ránṣẹ́ pè gbogbo torí mo ń gbọ́ àwọn ìrírí kan nínú mi tí kò yé tí mi dẹ̀ fẹ́ gbàgbọ́ pé èmi ṣe bẹ́ẹ̀ torí mo mọ̀ ìyàwó yín pé aládùúrà mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ṣe mọ̀ ọ̀kan tó bá ti tó ti súnmọ́ àwọn tó ti dọ́dọ̀ pọ́ ọ̀ràn náà wọ́n ní láàárọ̀ ẹ máa fọ pant wọ́n ní bódi lọ́sàn-án ẹ máa fọ bra in fact wọ́n ní apartment àjíkẹ́ lẹ́ ń sùn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tẹ́ máa máa fọ aṣọ ní kólekóle gidi kí ló dé ìyàwó yín leléyìí nà àjíkẹ́ wá gbalé ń bí ni ẹ̀yin náà wá gbalé ń bí ni òun ló ṣe wá yà mí lẹ́nu ni mo ṣe pè yín pé kẹ́ ṣàlàyé fún mi torí kò yé mi ẹ ò Mr. Ajadi ẹ̀yin náà wọ́n ní ṣẹlẹ̀ ń gúnyán láàárọ̀ tẹ́ ń gúnyán lọ́sàn-án ní apartment àjíkẹ́ tó ṣe fẹ́ balẹ̀ jẹ́ ni ẹ sọ fún mi tó bá jẹ́ òótọ́ àbírọ̀ nítorí kò fẹ́ yé mi mọ́. Um, èmi ò mọ nǹkan tẹ́ fẹ́ gbọ́ tẹ́ fi pè mí síbi o I honestly do not know what you want me to say but then if you wish to know àjíkẹ́ òun lọmọ tó ń sọ nísìn yes. Hey! Ah? Blood of Jesus. àjíkẹ́ ìyàwó yín mà lélẹ́yìí. blood Jesus. ìgbà tẹ gbalé lọ́wọ́ wa ń bì báyìí ẹ sọ pé ẹ̀yin àtàjíkẹ́ ni o in fact ẹ̀ máa jíkẹ́ rí ẹni tẹ mú wá leléyìí. olúwa olúwa àṣìká ah! máa lọ nínú ilé yìí nítorí bí a sọ àfìdí ẹ̀ nínú ìwé mímọ́ ó ní àyà yóò pa àwọn àlejò wọ́n fi ìbẹ̀rù bójó jáde níbi kọ́lọ́fín wọn. ẹjọ ṣé mo lè sọ̀rọ̀ ṣe bí ẹ ti porúkọ mi ń ṣiṣẹ́ kí n sọ̀rọ̀ tèmi náà báyìí. ẹ wọ ọkùnrin porúkọ mi sì ni. ẹ jẹ́ ìjọ́jú láìfù tèmi ẹ ṣàánú mi o ọgbọ́n ẹ̀mí kíkọ́ ni mo dì mú nínú lẹ́yìn o mo ń bá yín. ṣé mo lè sọ̀rọ̀ ń sọ. mo ń gbọ́ tí yíyan Mr. Ajadi. báwo olùdíje kí ẹ la máa yọ. ó kàn mí ó kàn mí gbàgbàgbà báyìí torí ẹ porúkọ mi mo fẹ́ bẹ̀rẹ̀ àwọn questions kan basic questions tẹ̀ ni kò sí wàhálà because mo ti ó dàbí height of insolence to my person pé ẹ pè mí wá sírú ìjókòó yìí because of one gibberish and balderdash question an issue tí ó kàn mí it's not a menace to me it's not a menace to me bẹ́ẹ̀ ni mo sọ ok. nínú ilé yìí mi ò jẹ́ owó lérí mi ò tí ì ṣe wàhálà kankan rí tí ó máa fi wàhálà pé kí láńlẹ́dì pè mí ẹ wá pè mí nítorí personal life mi. olúwa. ẹ pè mí pé mo ṣe kan tí ó tẹ́ mi lọ́rùn. olúwa. ìyàwó tí mo fẹ́ kò kò kò bá mi sọ kí ó kó múlẹ̀ tó bẹ́ẹ̀ ṣe ń sọ yìí wọ́n á pè mí sí kóòtù àṣìpa bẹ́ẹ̀ ni pé ò ń ṣe question and answer kí àfàṣà kò sà. tí bá gbé iná sórí kò kọ́ anybody tí bá gbé iná sí abẹ́ kò kọ́ anybody tí bá lọ sí inú ilé ẹnìkan because kò sí problem bẹ́ẹ̀ is there any problem in shift shifting ni èmi àti ẹ̀ ń ṣe kò dé mi náà but at least ẹ̀yẹ́ ń fò lókè bá wọn fi ìgagbága òun ṣe sheet tiẹ̀ òun fọ pátá òun fọ everything èmi dẹ̀ ń ṣe mò ń gúnyán mo fọ́ra lára mo massage mo help me <clears throat> infringement of my privacy ni pé ẹ pè mí sí orí ìjòkó ń ẹ wá ń bá mi sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn infringement of my of my privacy bó ti yẹ pé kò dénú mi because ìwọ fún rẹ ó yẹ kó wo ọmọ ìkéré ara ẹ lóṣù wa èmi ti ní ìrùngbọ̀n funfun mo dẹ̀ mọ nǹkan tí mo ti ayé sọ mo sì lè báyé deal but o ti mọ̀ ó máa yé ẹlẹ́dàá is a very level that is metaphysical tí ó yẹ. Yeah ọ̀tọ̀ọ̀tọ̀ àpàdé rí nígbà pé wà láwà láàrin àmì ìjà bí o. dádì tóbi. àjíkẹ́. Ah. Ah. madam i don't have much to say you know so gbogbo nǹkan tẹ pẹ́ pè mí fún lèlè mi ní time. àjíkẹ́ nínú ilé yàrá òun máa mo mà wá ṣe nǹkan nulẹ̀ yìí o. gbà. rere o lóde ẹlú o ẹgbẹ̀lẹ́ o mr mr ó wà ó wà ó wà ẹ gbọ́ kó tó ṣẹlẹ̀ nu lé sísìsì kí ló fa pé ọlọ́run bra ọlọ́run pátá lé nílé kí ló ṣe lọ́dọ̀ ọmọ mi. ọmọ ta ni. àjíkẹ́mi kí ló ṣe bẹ́ẹ̀ simple question mi ò bí ìbájà wá sí mo kàn ń béèrè question lọ́wọ́ ẹni kò dá mi lóhùn àyà máa kò ní o ayé kí ni mò ń lo ẹ fún àyà máa kò ẹ o ah so what infantry jọ sọ fún mi right wo lo ní láti dá mi dúró tó tó fọwọ́ tap mi bẹ́ẹ̀ ni bóyá o fẹ́ já mi lápá lórí kí ni bí mo ṣe wà mí ìlera ní síbi tó bá wù mí àbí níbo irú ni. lọ́nà mi lè rìn síbi tó bá wù mí. irú ìrìn o. ìwọ ló máa ma dictate ibi tí màá rìn sí fún mi. ní sùúrù ní sùúrù o ṣe kò bẹ́ tó dáyé o. kíni kò bẹ́ tó dáyé o. ẹ̀yẹ wa kọ́. mo mọ nǹkan tí mo lè ṣe fún ẹ tẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe yìí o máa dákẹ́ sísìn. àwa mọ̀ sí yín gan àti mọ̀jọ̀ yín lọ torí táìmù tọ̀dọ̀ tí ó ti lọ ó ti pa ó ti expire. ok ó ti yé mi ó ti yé mi wọ́n ní ọmọdé ò lè lákìsà bíi tàgbà alákìsà náà ń dà bíi màá fi pé àkìsà ilé ìtúyàtọ̀ question tẹ́mi ń bè lọ́yẹ̀ ni pé kí ló ń ṣe ń bẹ̀. simple jọ tí yóò ọpọlọ ẹ pé ṣáà torí kò jẹ́ mi ìbéèrè tó ń bẹ ìbéèrè àgọ̀ ìbéèrè òpònú ẹni tí ò ní làákàyè tó kàn béèrè lọ́wọ́ tèmi kí ni tiẹ̀. ok sorry nǹkan tí mo fẹ́ wọ̀n ẹ lélẹ̀ i want to warn you for the last time ní ayé ẹ nǹkan tí àgbàlagbà bá ń jẹ ọmọdé ò gbọdọ̀ jẹ má jẹ ní yẹn bẹ mọ. ní kíni. mo sọkọ rẹ yẹn. nǹkan tó bá wo ọmọdé lọmọdé lè jẹ. yes. tó bá ìkan tó bá wà wọ ọmọdé náà. Ah, ah. ọmọdé náà yóò ká ma ma ma ṣe é léṣe o ma ma wo ṣètò ṣe òdi òdi mẹfẹ ma fẹ lọ bá kọ wo wo adàgbẹ olùlànà orí ọ̀dà òdi ń bọ̀ ẹ̀rù ti bà ẹ̀rù. rẹ̀ ọkùnrin yà lọ́kẹ́nu bọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ orúkọ mi ni Kòfórọlá èmi ni mo fi ara ẹ̀ ṣèbùgbé you were my best option. How? Ní ọjọ́ tí a pàdé. Ah, pàdé mi o máa ń sọ fún bọ̀kù kí n gbàgbọ́. àníkọ́ má tẹ̀ wá kó bá wa ládùúgbò àǹtí yìí báyìí ẹ dẹ̀ ń ṣe fídíò kí ló dé àǹtí. àǹtí àǹtí àǹtí ẹ lájú bá mi sọ̀rọ̀ kí ló ṣe yín àǹtí. gbogbo àwọn tó péjọ lé mi lórí ìwọ nìkan ló tara tó ṣáájú mi torí ìwọ nìkan ló ń feel irú nǹkan tí mo feel lára ìwọ nìkan ló mọ nǹkan tó ń ṣe mí torí ẹ̀ ni mo ṣe lu ara ẹ̀ tí mo fi ṣẹlẹ̀ torí mo fẹ́ fi ẹ́ ṣe pàṣán fáwọn ọkùnrin pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe àwọn obìnrin káàkiri mo fẹ́ kọ́ wọn lọ́gbọ́n torí gbogbo nǹkan tí wọ́n ń ṣe fún àwọn èèyàn. àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o tó jẹ́ kí n lo ara ẹ̀ bó ṣe wà yín sìn mo mọ̀ pé o wà nínú ìnira. ìtúsílẹ̀ ti dé fún ẹ báyìí ìtura náà dẹ̀ ti dé pẹ̀lú mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni. Ah, ṣebí jẹ́. I'm still a virgin. Mi ò tí ì mọ ọkùnrin rí láyé mi. Ẹ eh, sọ́ṣẹ̀ láyà. À ah, wo wo jọ́yì jọ́yì máa bọ̀ wá níbẹ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀. O ti tẹ̀lé ọmọ mi. Yé! Wọ́n dábà ẹ̀ ẹ̀ wẹ̀ yẹ kí wọ́n bọ̀ sí ti ká. Ẹ sọ́ṣẹ̀ olúwa lágbára ẹ̀mí mi ata ni yóò fún mi ẹni tí ò gbá mi aláwọ̀ ọ̀tá mi àti abínú kù mí súnmọ́ mi láti gbé wọn wọn kọsẹ̀ wọ́n sì ṣubú. lọ́la ìgbà tí mo ti ń dàgbà ní kékeré ọ̀tún sọ fún mi pé ẹ̀ tí mo bá wà fẹ́ virgin. lábà kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ lábà kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ lábà gbé bọ́ọ̀dì yẹ àgbàlagbà tó sáfà dìyẹ. yáà ìwé kọ lọ́kọ́ fóònù kì í ṣe ẹ lórí. lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá ń gba ẹ̀ ọmọ mi máa fi ọmọ rẹ̀ lọ́mọ. ẹ jọ ọ̀rọ̀ ní gba ẹ sọ kan. sọpọ would like you to máa gbọ́ yẹn mi máa la ẹ. ìwọ sí tani the more I meet you the more you appear the more I know you the more I want to love you. sórí bó ṣe wà yìí mo ti máa rí ẹ. nínú àkọsẹ̀jáyé tí wọ́n wò lè bàbá ẹ̀ wọ́n jẹ́ kó yé wa pé ọmọ ológo ni ẹ́ o máa ní láárí o máa ṣàṣeyọrí. bẹ́ẹ̀ni àtúrú ló gbà. talẹ̀ náà. Bàdéjọ. tí a bá sọ àbẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ báyìí ló máa fi lélẹ̀. aláàtìṣe tèmi a máa ti ṣe àárẹ̀ máa ní ìjẹ méjèèjì tó bá kúrò kalẹ̀ ẹ kàn máa ní ìjẹ fún mi. ṣé máa wá jẹ́ bàdé jọ ni good news màmá tọ́ sí ní gbogbo ìgbà tí ò tọ́ sọ́kọ ti tèmi. bẹ́ẹ̀ ló tó dáńgó tè mọ àrùn yín ẹjẹ fún yẹn tọ́jú ara yín kẹ fọkọ ẹ. kébì fọkọ. ìbọn náà ò dé gbà fún ọ̀rẹ́ mi ẹ má fún náà. You are the one I love. Mr. Shayo kì í ṣe my kind of man. kò lè wọ ọlọ́run ọlọ́run gbàgbá ẹ̀ náà. bàbá yín pọ̀ gèdè bí ẹyẹ ní ògbọ́n ayé náà ní kúkú gbọ́ títìrí ló ń tìrí. ọ̀rẹ́ ẹ tó o sọ kó gbà kádà rẹ yìí ìgbà ọ̀lẹ́ ti jọ ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́. ọmọ mi jọ ti gbọ́. ikú. iná tí ìka ẹ dá fún ẹyẹ igúnnugún mi ẹyẹ mi ni wọn fi sùn.